الحمد لله الذي رزقنا الأنعام وجعل دحيه عبادة من عبادات الظاهرة والصلاة والسلام على سيد الأولين وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعبدوه بما امركم الله تعالى لانه هو المعبود هو الخالق الراسق هو الذي ربانا خلقنا وسيميتنا واعلموا بأن الأضحية عبادة نتقرب بها إلى الله ونسأله تعالى أن يجعلنا وإياكم من المتعبدين بها إنه على ذلك قدير قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير وقال تعالى فصلي لربك وانهر سائلين الله العلي القدير أن يجعلنا من المقبولين الفائزين إنه على ذلك قدير أدقوا فهم ولهم وباوا إكي ألون ألون قبو جيسي ألون ọba tí a dúpẹ́ fún yín òun náà lọ́ba tó ṣe ẹran léyà ó ṣe ní ẹ̀sìn táwọn fi súnmọ́ ọlọ́run ọba wa ìmọ̀ pẹran láti fi sọdún ọlọ́run ọba ó ṣe lẹ́sìn ẹ̀sìn ní ká sọdún ẹ̀sìn ní ká pẹran abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ìgbà ìbádà wa ìbádọ́lá ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run kó máa bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kó bá àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí ìpè kò sí ọba tá a sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn náà lẹ́yìn ọlọ́run ọba wa anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni al-udhiyya nítàfi ní sọ̀rọ̀ òun náà ni pàtàkì ẹran iléyà pípa níjọ́ ọdún àtàwọn àdájọ́ ẹ̀sìn tó wà ń bẹ̀ àtàwọn àǹfààní ẹ̀ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára ẹ̀ kọ́lọ́mọ́sàdì ọba wa pẹ̀lú àlàáfíà ara al-udhiyya ibadallah ẹran pípa tágbé ní ẹran ọ̀kan nínú àwọn ìran ẹran tá a máa fi sin Ọlọ́run òun náà lẹ́ran tó jẹ́ pé a pa láàárọ̀ ọjọ́ ọdún gbogbo àwa tá a fẹ́ pẹran náà kò sí nǹkan kan tá à ń wá bí ìbá jẹ́ pé ojú rere ọlọ́run bá wa nítorí pé ẹran yẹn èèyàn máa fi súnmọ́ lọ ní takọ́rùbà ìlọ́lá èèyàn máa fi súnmọ́ lọ ní bá a ṣe ń fa àwẹ̀ súnmọ́ lọ́hún táwọn tó lọ táwọn náà fi ájì súnmọ́ lọ́hún bá a ṣe ń fi irun kíkí súnmọ́ lọ́hún ká mọ́wó ká fi ẹran ká wá pa á láàárọ̀ ọjọ́ ọdún a fi súnmọ́ lọ ní gbogbo àwọn tá a ti lágbára tó ti wà ọlọ́run mọ́sá ṣe rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo àwa tá àti lágbára ọlọ́run mọ́sá ìrànwá náà ṣe. li qawlihi ta'ala nítorí pé ọlọ́run ọba wa allah subhanahu wa ta'ala ń sọ nínú alukur'an karim ọlọ́run ọba ní wal budna ja'alnaha lakum min sha'irillah ọlọ́run ọba ní ẹ̀rọ àràǹkúnmí tí mo ní kẹ́ẹ̀pá abẹ́rẹ́ màálù àtàwọn ẹran tó kù náà ọlọ́run ọba ní mo ṣe ní ẹ̀sìn alamatu din mo ṣe ní ẹ̀sìn fún yí pípa rẹ̀ ìgbé ẹ̀sìn lárugẹ ni nítorí pé nígbà sọdún àwẹ̀ ìmọ̀ pín ráìsì àti òun ọba Allah subhanahu òun ló ṣe ní ẹ̀tọ́ fún wa láti ma fi sọdún ọdún iléyà tún dé ẹran pípa Islam ẹ̀sìn àláfíà ni gbogbo ìgbà tí máa pa wọ́n láti ẹgbẹ́ aṣọ ìkankan oore ní máa wà ń bẹ̀ ọlọ́wọ́n bá ní lakum fi àkàìrì ọlọ́wọ́n bá ní kẹ́ẹ̀pẹ́ ẹran kẹ́ẹ̀ fáwọn èèyàn jẹ oore wà ń bẹ̀ o yóò dáa fún yín lára yìí tẹ́ ẹ bá ń ṣe é ẹ̀rọ ayé àtòrí ọ̀run ọlọ́wọ́n tún sọ nù àyà mi oní fasalli li rabbika ọlọ́wọ́n ẹ̀ẹ́dì fíìmù ọlọ́wọ́n wọn hàrì kẹ́sì pẹ́ran ẹ̀pẹ̀ran ẹ̀bá ti kírun tán àyà koran gbogbo táwa ń ṣe pátá ìmọ̀ ńlá kọ́ọ̀lẹ̀ nínú tíra wa bá sọdún àti ń tá a máa jẹ nínú ọdún yẹn ẹ̀sìn ní ọ̀sàlàyé ọlọ́run bá ní fasọ́lì eré anábì dìde ilé kírun wọ́n hàrí kó sì pẹ́ran ẹ̀kẹ́ yídì kẹ́sì pẹ́ran fọlọ́n lẹ́yìn yídì òjíṣẹ́ muhammad sallallahu alaihi wa sallam ó fi àpèjúwe dáadáa lélẹ̀ fún wa afáwa anas bin malik radiyallahu anhu onídọ́ha nabiyyu sallallahu alayhi wa sallam bi kabshayn amlahayni فرأيته واضعا قدمه على على صفائهما يسمي ويكبر فذبحهما بيده Anas bin Malik iná àwọn ọmọ ọ̀dọ̀ anabi olóhùn rí anabi báyìí anabi pa àgbò ńlá méjì àgbò ńlá ńlá méjì amúláhàì ni tó ní dúdú oníkọ́lọ̀ dúdú ó sì ní kọ́lọ̀ white ó tún júwe irúran àgbòtá nábì pa ibi tó dá lójú dé ipe àṣẹ ọlọ́run ànábì ní kọ́kọ́ máa mú ṣẹ ọlọ́run ṣe ra nábì tá nábì dù pẹ̀lú ọwọ́ rẹ̀ ó dárúkọ ọlọ́run kó tó dù ó sì gbọ́ ọlọ́run tóbi kó tó dù bismillah allahu akbar nítorí fi ń dúró náà nù jama bismillah pẹ̀lú orúkọ ọlọ́run allah ni wọ́n dá síbẹ̀ gbogbo ẹran mi tẹ́yìn bá pa ọmọ ẹ̀ dárúkọ nǹkan mí sí àbúgbèrò nǹkan kan ló fi pa tí ìṣe nítorí ọlọ́run ẹran ẹbọ ni wọ́n máa ń pè èèwọ̀ ni kéèyàn jẹ gbogbo ẹran tí wọ́n bá pa nítorí pé wọ́n ń ṣe ọdún àjọbọ àbádàbọ èèwọ̀ ni kéèyàn jẹ èèwọ̀ ni kéèyàn jẹ ẹran tí wọ́n fi ṣògùn bí wọ́n ní kó lè bá dáa fún wọ́n ní kó mú ẹ̀dọ̀ màálù wá wọ́n wá yẹ̀dọ̀ ẹ̀ wọ́n fi ṣògùn kó lè bá dáa fún gbogbo ohun tó kù lára ẹran wọn ìwọ ní kéèyàn jẹ nítorí àlìjànú tó fẹ́ ṣiṣẹ́ nínú oògùn yẹn ni wọ́n pa fún àlìjànú kì í sì ràn yàn sí ọlọ́run tó dá wa tó dá àlìjànú ní ràn yàn sí ẹni ọlọ́run bá ní kó máa rí ṣe àlìjànú ò tó bẹ́ẹ̀ ọmọ èèyàn tó bẹ́ẹ̀ ẹni ọlọ́run bá ní kò ní rí ṣe àlìjànú ò tó bẹ́ẹ̀ ó di orí ilé ní wọ́n pè ní Islam bismillah pẹ̀lú orúkọ ọlọ́run Allahu Akbar ọlọ́run ló tóbi ju gbogbo ń tọ́ dá lọ níta máa wí nìyẹn hukumuha sunnatu mu'akkada kápẹ́ran iléyà yìí sunnata kanpa ni ànábì ò sọdún kankan mọ́pẹ́ran rí sallallahu alayhi wa sallam sunna mu'akkada ni pé bọ́ọ̀ bá ṣe kò sí ìyá kan tó jẹ àmọ́ tó O kírun sìn ó jìyà tó bá gbààwẹ̀ ó jìyà àwẹ̀ Ramadan àti ìran gbogbo àwọn eléyìí ọ̀ranyàn ni irun kíkí tó jẹ́ ìrìn wákàtí márùn-ún àtàwọn Ramadan àtàjì lílọ àti sàká wọlé dandan ni lẹ́yìn bá ṣe yóò jí àfi tọ́lọ́ bá yọ̀ǹda ẹ̀ ẹran iléyà pípa kìí ṣe dandan bí irun ọ̀ranyàn náfìlà ni súnà ta pa ìtumọ̀ ẹni pé ládàá rẹ pọ̀ àmì tí ọba ṣe ọlọ́run ọ̀sán náà ọwọ́ ọlọ́run ti sọ̀yà tí ọ àmọ́ ládàá tó pọ̀ ọbọ̀ fún. likoli nabi sallallahu alayhi wa sallam anabi sọ pé isa dakhala tẹ̀lé aṣọ́rò tí ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ oṣù sùlẹ̀híjà tó bá ti wọlé wa arada ahadukum ayudahi tẹ́nìkọ̀ọ̀kan yín tó bá wù yín pẹ́fẹ́ pẹ́ràn ẹ̀rìn ibi àwọn afáàtì fàáyọ̀nù ipe wa arada ahadukum ayudahi ẹgbẹ̀rún pẹ́fẹ́ pẹ́ràn ó wù yín láti pẹ́ràn fala yamassu min sha'rihi wa basharihi shay'a ẹ má gé irun yín àwọn ọ̀nà tó wà lára yín ẹ má gé ẹ sì má gé èékánná yín títí tẹ́ fi pẹ̀ràn náà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa èyí ń fẹ́ ni tó fẹ́ pẹ̀ràn ẹni tí ò lẹ́ran pa wọn ò bá wọn wí òun lè gérun ẹni tí ó lẹ́ran pa náà tó bá gérun kò ní kọ́ mọ̀ ní láàdá iléyà o oye àbógè kan kò ní kọ́ mọ̀ ní láàdá iléyà àmọ́ láàdá rẹ̀ ní pọ̀ tó tẹni tí kò gérun rẹ̀ àbí kò gé kanẹ̀ ìbádàlá èèyàn rúṣin ọlọ́run ẹran iléyà pípa ẹni tó bá pa yọgbà aládá tó pọ̀ kọlọmọsà jíjọ ọrọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa <clears throat> ládà yìí náà ló kó kójọ ọjọ́ àlùkìyàmà tó fi jù ọ sínú àlùjánnà wọ́n sí ọ̀ràn yẹn tó ṣe wọ́n sì náfìlà tó ṣe nínú àwọn nàwáfìl ìbàdàt nínú àwọn iṣẹ́ náfìlà tí wọ́n sì mọ́ ọ̀ràn yẹn yẹn ẹran iléyà ń bẹ̀ẹ́

bóun ṣe tẹ́sítì ànábì wa Ibrahim alayhi salatu wa salam ipe kọlọ lè pa ọmọ rẹ̀ bóyá yóò pa àbí kò ní pa ọlọ́run ní ìbẹ̀rù ọlọ́run ọba lòun fẹ́ lò bẹ́ẹ̀ ṣe bẹ̀rù ọlọ́run ọba sí pípalẹ̀ yayin ló dìtámì ọlọ́run ní la yanalallahu luhumuha ọlọ́run ní ẹran yín tó tóbi bàǹkú yẹn ipe ẹran mi ló tóbi mi kò sẹ́ni tó lẹ́ran ọlọ́run bá ní ẹran tí tóbi kóun fẹ́ wò di máa hùhà ọlọ́run bá ní ẹwà na ẹran náà ẹwà wẹ̀jẹ̀ rẹ̀ ti ń sàn ẹwọ kọ́lọ̀ rẹ̀ ọlọ́run ní ẹ̀jẹ̀ tó jáde lára ẹran òun ọlọ́run nídìí o yànnà ìbẹ̀rù ọlọ́run tẹ́ fi pẹ́ran yẹn wò ìbẹ̀rù ọlọ́run tẹ́ fi mú owó jáde ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa owó ọ̀rọ̀ jù ní láti mú owó àgbo fifty thousand àgbo hundred thousand àgbo one fifty wà jẹ́mà màálù two hundred thousand màálù one fifty ọwọ́ ni wọ́n ń bù fún yín bí o bá bẹ̀rù ọlọ́run kò lè ṣe. ọlọ́run ọba ní mo fẹ́ wo bẹ́ẹ̀ ṣe sàárà bẹ́ẹ̀ ṣe sàárà bẹ́ẹ̀ dùn àwọn nù dùn nù ìbẹ̀rù ọlọ́run ọba tẹ́ fi pa òní mo fẹ́ wò lẹ́yìn náà sí ọlọ́run pa yín pa bẹ́ẹ̀ ẹni tọ́lọ́ fẹ́ wò náà nù èyí ò ń sọ pé ẹni tá a fẹ́ pa kọ́mọ lálàáfíà àbí kọ́mọ tóbi káṣáàdì pé àníyàn dáadáa lọ́wọ́ ní abẹ́rẹ́ ìbádọ́lá èyàn rúṣin ọlọ́run ọba wa lẹ́yìn náà ìlànà ìlànà tawhid ẹni tí a fẹ́ pa yìí kálíbà sọ fún gbogbo ayé ipa wa mùsùlùmí ayé sẹlẹ́bọ báwa bá fẹ́ pẹran oyè ọlọ́run làá máa ń pẹran fún ayé pẹran fún tọ́lọ́run dá ìbára nìkan ti ń pẹran yàtọ̀ sí kọ́ pẹran fọlọ́n nítọ́lọ́wọ́n bá aláàdá ní pẹran fún ẹbọ sí ni nítorí pé gbogbo àwọn tí wọ́n ń pẹran fún nǹkan míì wọ́n fẹ́ orí oore lára nǹkan tí wọ́n ń pẹran fún àbí wọ́n fẹ́ kí nǹkan tí wọ́n ń pẹran fún yẹ kó dáàbò bá wọn níbi aburú kò sẹ́nìkan tí sì ṣínà fún yàn kò sẹ́nìkan tí ṣínà kò sẹ́nìkan tí máa dáàbò bò yàn lẹ́yìn ọlọ́run Allah nìkan bẹ́ẹ̀ bá tí wọ́n ń pa ntọ́lọ́ndá fún ntọ́lọ́ndá inú ọmọ wa bí ọlọ́run ìpè kílẹ̀ ń pẹran fún sí sọ́lágbára kankan nílé ayé yìí nìyí ebe mi ni mo lágbára lọ́dọ̀ àdáwò tí ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa tí wọ́n fi sọ fún wa pé aláàjì aláàjà àbú umu ẹ̀ràn ní ọgbà ọlọ́run níjẹ́ ní kankan ọmọ rúwẹ̀ <clears throat> ọlágbára ọlọ́run ọba wa ìbádọ́lá <clears throat> ẹ̀yìn ọdún sí ọlọ́run ọba wa bí yẹn ṣe lè pẹ́ ẹran tí ó sorí ire èyí lè pẹ́ ẹran nígbà míì ó sorí ibú ọlọ́mọṣọ ọlọ́run ọba Allah ọba tó fún wa lówó fún wa lẹ́mìí ẹ̀mí tún dọdún ní àwọn míì dájú wa lọ tí wọ́n ti wà nù sàárè láti dúpẹ́ fọlọ́run ọba lérí àwọn ẹran tó lọ́n sẹ̀rọ̀ fún wa gbogbo àwọn ẹran yẹn ọlọ́run sẹ̀ wọ́n rọ̀ ni wọ́n bá mọ̀ pé a pa àwọn ni kò sẹ́ni tí pa ọkà ọlọ́run má má rọ̀ wọ́n wípé ẹrọ̀ fọ́mi èèyàn torí mo dá ọmọ èèyàn kó ọlọ́run ni mo dọ́ mọ àlìjánu àtọ́ mi yàn kẹ́ ẹ ma wá ọlọ́run ó ní huwa allathi khalaqalakum ma fil ardi jami'a ọlọ́run ọba ní gbogbo tó wà ní ayé màálù náà wà ń bẹ àwọn ẹran wà ń bẹ àgbò wà ń bẹ ọlọ́run ni mo dá fún yín kẹ́yìn ọmọ gbádùn ẹ máa jẹ wọn ẹ máa bọ̀ wọn ẹ máa dín wọn ẹ̀mí bẹ lára tiwọn náà àmọ́ mo ní kọ́ mọ wúlò fẹ́yìn ọlọ́run ọba ní ọyọ dúpẹ́ ní má sẹ́yìn náà lẹ́ran kó tí mo ṣe màálù kí lẹ́sẹ̀ fẹ́ mi ọlọ́ níta fi ń paléyà òun náà ni pé gbogbo àwọn tí ò rí jẹ àwọn tó kù díẹ̀ káàtó fún kápáléyà nítorí wa àti nítorí àwọn náà ààbò fáwọn èèyàn o sábàbọ̀ lọ́fọ̀dọ̀ híyá kí ló tọ́lọ́n fi ní àmọ́ paléyà tajiriban di tajiribati àwọn ilibtila ilahi linabi Ibrahim ọlọ́run Ibrahim tó ga jù nínú tọ́lọ́run fún wa òun náà lọ́mọ ó tún wá jẹ́ni tí ojú pọ́n kó tó bímọ ó tún wá bímọ yẹn tán nígbà ọmọ yẹn wá dàgbà ọlọ́run wá fẹ́ dán wò ọlọ́run ní Ibrahim lọ́ọ̀lẹ́ mọ̀bẹ kó du ọmọ náà ọlọ́run fẹ́ dán wò bóyá yọ tẹ̀lá sí ọlọ́run àbí kò ní tẹ̀lá sí ọlọ́run Ibrahim lálàá lójú oorun ọlọ́run du Ismail aláwọn ànábì ọlọ́run sì ní ọlọ́run pa wọn láṣẹ ni. sẹ́rà là tiwa àtàwọn tọ́jà àfa àtàwọn sàhábà kìí sàṣẹ látọ̀dọ̀ ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbà àwọn sàhábà àwọn ni àkọ́kọ́ wòlíì àmọ́ àwọn ànábì ọlọ́run tí wọ́n aláàtí wọn àṣẹni lọ́lẹ̀ ṣe báyìí nígbà wọn lálá pé òun dú ọmọ yìí lójú oorun nígbà wọn dáadọ́ sọ fọ́mọ rẹ̀ Ismail ó ní ìwọ bàbá mi ifalima tó umaru nítorí wọn bá aláàní kò ṣe má bẹ̀rù láti ṣe o tí bàbá ti ṣe tán èmi náà ti ṣe tán nítorí àwọn bá ní kó ṣe mọ́ṣáláì ṣe o àti wá àtẹ̀mí ọlọ́run ló ní àwa méjèèjì ọlọ́run lásìkò ti tó nìyẹn àsìkò tá a lò láyé ti tó nìyẹn allahu akbar satajudini insha allah mina sabirin ó rí i pé mi ní o ṣe sùúrù fún ọ ìyìn ní jàǹpátá títí tó fi dùn mí tán títí tó fi gé ọrùn mi ìyìn ní jàǹpátá o torí ọlọ́run ọba tọ́pọ̀ ọ láṣẹ òun náà ló lè mí náà gbogbo àti ọlọ́run ọba pa àwa náà láṣẹ ọlọ́mọṣàjì alẹ́ máa tẹ̀ láṣẹ ọlọ́ torí wàláhà wàlá alukur'ani àti sunna yẹn àṣẹ tó wà ń bẹ máa tẹ̀lé ọ̀rẹ́ rìn bọ̀ bẹ́ẹ̀ ni gbogbo tí ọ̀dà tó wà ń bẹ tọ́lọ́run ní jìnnà sí jìnnà sí kọ́ ọmọ sunkún anabi ibrahim alayhi salatu wa àti ọlọ́run bá ní àwọn méjèèjì wọ́n gbàfà fún ọlọ́run wọ́tẹ́lẹ́hu lil jabin anabi ibrahim wá dá anabi ismaili dùbúlẹ̀ ó dá dùbúlẹ̀ bí a ṣe máa ń dá ẹran aléyá dùbúlẹ̀ yẹn wọ́n ní adé iná kó kí ọbẹ̀ bọ́ ọlọ́run báyìí wọ́n ní adé iná ọlọ́run láàṣì pé látòkè sánmà ayya ibrahim ìwọ ibrahim kọ́dí sadaktaru ya ọgbọ́dọ̀ dúmọ́ o ọgbọ́dọ̀ dúmọ́ o níta ni ó ṣe ó ti ṣe é níta fẹ́ wò náà ni pé sọ tẹ̀láṣẹ àbọ̀ tẹ̀láṣẹ ó sì tẹ̀lé láti tẹ̀láṣẹ yẹn inna kadhalika najzil muhsinin ẹni rẹ ni ọ́ a sì sọ lẹ́sàn látara kọ́ tẹ̀láṣẹ wa inna hadha lahuwal bala'ul mubin ọlọ́ni mọ̀ mọ̀ pé àdáwò ni mọ̀ mọ̀ mọ̀ ti àdáwò yẹn sọ́dọ̀ rẹ̀ mọ̀ mọ̀ pé ẹkún lọ sun jáde nulẹ̀ ìbànújẹ́ bàbá àtọ́mọ ọlọ́ni mọ̀ mọ̀ mọ̀ dá yín wò ni mo fi tẹ́sì yín wò ni gbogbo tọ́lọ́run ṣe fún ọ náà tó ń pè ọlọ́run gbàgbé ẹ àdúrà rẹ ò tí gbà láti jẹ́ ilé ò tí ń bẹ lọ́hún kí ló wá ṣẹlẹ̀ tí yẹn tọ́lọ́run ò tí ṣe báyìí fún ọ torí gbogbo tọ́lọ́run fi ń dán owó yẹn ọlọ́run fẹ́ tẹ̀sítì ẹ̀ ní ọlọ́run gbọ́ ó sì mọ ibi wà ó sì ń gbáròyé rẹ̀ ọlọ́run sì mọ̀ pé ntọ́ fẹ́ ni ó sì mọ̀ yìí tó dáa imamul anbiya abul anbiya bàbá àwọn anabi ọlọ́run lèye anabi ibrahim bàbá àwọn anabi ọlọ́run lèye o torí pé àwọn anabi ọlọ́run pọ̀ ní àwọn ọmọ ọmọ rẹ̀ náà fi ń pè ní abul anbiya bàbá àwọn anabi ọlọ́run ni ọlọ́run bá ní nahadha lawal balawul mubin ọlọ́run ládàáwò ni o mo muhammad dánwò ni mo test ẹ ni gbogbo tó fẹ́ pátá ń bẹ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ìṣetán tí ó fún ni tábà ṣetán àjẹ́ òtó bẹ́ẹ̀ oṣó òtó bẹ́ẹ̀ bàbá pásítọ̀ àtàfọ́ ò lè gbà lọ́wọ́ ẹ tọ́lọ́n bá ṣe tán tí ọba ti ṣe tán kò sẹ́ni tó fún ọ lọ́lẹ̀ dì í mú àṣẹ ẹyọ kan náà ní kọ̀ǹtúrò ayé ẹnìkan náà ní sì ń pa ẹni tí ń pàṣẹ Allah nìkan ni ìbádàlá ẹ̀yìn ẹrúsìn ọlọ́run ọba wa ọlọ́run wọ́n fọdẹ iná ó bèèrè bòrin ní azim ọlọ́run ọba ní àwọ ọlọ́run àwa fi àgbò àgbò tó tóbi a fi jàrọ Ismail anabi ibrahim ń wókè báyìí ó sì rí àgbò ńláńlá kan tí ń bọ̀ láti sánmà ó sì fẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin lélẹ̀ ọlọ́run bá ní ọyá mú àgbò lọ́ọ̀pá lónìí òní pa Ismail ẹwọ mẹ́rẹ́kù tó ṣẹlẹ̀ àgbò àmẹ́ni tó fi sọ́hùn ẹni pàṣẹ kágbò jáde láì pé wọ́n bí wọn ò bí àgbò sísánmọ́ ọlọ́run kan ní àgbò máa bọ̀ ó sì bọ́ ọ́lẹ̀ àṣẹ wọn lágbára pọ̀ bó sì bọ́lẹ̀ báyìí bá ní eléyìí ní kó fi jàrọ̀ má pa èèyàn àgbò yìí ní pa wa bá ní tó sì wá ṣe yìí àwọn a máa sọ́dẹ̀sìn gbogbo àwọn tí wọ́n ń bọ̀ nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ àti gbogbo àwọn mùsùlùmí òdodo tí wọ́n abatun dọdún tí ń bọ̀ ọlọ́run jẹ́ aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún àtúnṣerú ẹ̀ ọdún tòkè lọ́hùn àtúnṣerú ẹ̀ títí dáàbẹ̀ jáde láyé bàbá jáde láyé àwọn ọmọ ọmọ wa náà ẹ̀mọ́ àwọn náà ti rí wá sí tí wọ́n ń fàgbò ká àwọn náà tún máa ṣe títí táyé parẹ́ ìpìlẹ̀ rẹ̀ nu àdánwò ló bí ẹran léyà èyí tí wọ́n fi wá gbé òkú Ismaila lọlé pẹ̀lú ẹ̀jẹ̀ àgbò ni wọ́n padà wá gbé lọlé ọlọ́run sọ ìbànújẹ́ wọn ọsọ di ìdùnnú nítorí pé wọ́n gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu abẹ́lọ́ nínú àánú rẹ̀ gbogbo ntọ́lọ́nkọ àwọn náà lásìkò ọlọ́mọsà jalè máa gbọ́rọ̀ kọ́lọ́nkọ́ dùn wọn nú lérí ẹ̀ ọlágbára ọlọ́run ọba wa ìbádọ́lá ẹ̀yàn rúṣin ọlọ́run ọlọ́run ní salamu ala ibrahim aláfíà ọlọ́run ọba ń bẹ lérí ibrahim o kazalika najzil muhsinin ẹni rí ni a sì san lẹ́san ẹni rí ní tí wọ́n gbè lẹ́ni rí òun náà ní kéèyàn mọ̀tẹ́lá sí ọlọ́run báwọn yẹn bá lẹ́ni burúkú ni ọ tí wọ́n bá ń tẹ̀lé ntọ́lọ̀ ń sọ mọ́dà wọn lóhùn kò sáwọn bá tiẹ̀ lọ. tó o bá ti ń yapa ntọ́lọ̀ wọn bá a láà kó o ṣe táwọn yẹn ń pè ọ́ lẹ́ni eré eré o. òun ṣe àwọn yẹn wá lẹ́ni eré ni wọ́ wọ́n eré ẹni bá ń tẹ̀lé àṣẹ lẹ́ni Ibrahim ni ní ìbá ní mánì sí èyí lè pa odidi ọmọ ọlọ́run ò fi ìmá fi èèyàn sẹ̀sìn fóun kò ṣe lẹ́sìn kọ́lọ́run ní ọyá ẹfẹ́ sìn mí èèyàn ní kẹ́ máa pa ọlọ́run ò ṣe lẹ́sìn ó sì lágbára kó ṣe bẹ́ẹ̀ àgbò àwọn ẹran lọ́lọ́run ní ká máa fi sin òun ọlọ́run ká máa pa wọn ká máa fi sin òun ọlọ́run bóòlù àwọn ọmọ èèyàn bóòlù àwọn ọmọ èèyàn ṣe wá mú ọmọ èèyàn lénìí tí wọ́n máa fi wọn rúbọ ọmọ èèyàn wọn ní ẹ ẹ àjòjì tó bá wọ̀ lú o <laughs> àwọn kẹfẹ́ rí borí púpọ̀ ó yẹ kí wọ́n wọ náà lóòótọ́ wọn ní àjòjì tó bá wọ̀ lú wọ́n fi bọ́ ni wọ́n sì fi bọ́ lóòótọ́ wọ́n ń ṣe openly nígbà míì wọ́n ń ṣe secretly tẹ́nìkan kan ò ní mọ̀ lẹ́yìn ọlọ́ àbí wọ́n tó ń wógun owó káàkiri tẹ́ni kò lè wá ọmọ tuntun wá ọmọdún mẹ́ta ọmọdún mẹ́rin ọmọdún méje nígbà mi wà lágbàlagbà ọmọ tó seventy years làwọn fi ṣiṣẹ́ yẹn ìbádàlá má pa àyàn o bọ́ bá pa àyàn o nílò sẹ̀mí tó gbádùn o láyé ń bí yálìkì àmà náà ò ní sẹ̀mí tó gbádùn abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sá fàwọn náà sínú àwọn onígbàgbọ́ إنه هو الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله صلوا عليه وعلى آله وصحابه أجمعين عباد الله أدوبي فون الله وباوا إكي الله ولا الله كبا النبي ومحمد أتي وينيري عباد الله يا رسول الله أنجري في كسبة تاسين تابي تاكوي تانوان إن الله ولا دوي تاكبالا لي تافميتي لين الله نيكا ونكنا لو باوا تاسين تولي تشيسين وا إكي الله ولا أنو الله كبا النبي ومحمد ẹ̀yọ́ maya mi nínú ẹ̀sìn wa ṣurutul udhiya ẹ̀rí àwọn májẹ̀mú tó wà fún ẹran tá a fẹ́ pa alákọ̀ọ́kọ́ kó jẹ́ àwọn ẹran tó lọ́wọ́ bá Allah sọ fún ànábì tẹ́rí Kùránì àtàdíyèsí ọlọ́run ní máa ń sọ méjèèjì fún ànábì ànábì ní ọlọ́wọ́ bá Allah ó ní ká pa àwọn ẹran kan alákọ̀ọ́kọ́ ń bẹ̀ nínú àwọn ẹran tá a máa ń pa kì í ṣe gbogbo tó tó ti wọ́dún mẹ́fà ó ti pọ́mọ ọdún márùn ó ti wá wọnú ọdún kẹfà àwọn táwọn fẹ́ parankumi á béèrè dáadáa lẹ́yìn náà àbí màálù tó ti pé ọdún méjì tó ti wọ ọdún kẹta ọdún méjì ti pé ó ti wọnú ọdún kẹta ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àgbò àbí àgùntàn àgbò ni wọ́n máa ń pè ọkùnrin akọ ẹ̀ẹ́rí abo rẹ̀ ni wọ́n ń pè ní àgùntàn àwọn lẹ́yìn náà wọlé yá pẹ̀lú bájẹ̀mú kan ti pé ọdún kan kan ti wọnú ọdún kejì èyí fanfani àwọn tá a bá ń sin ẹran àbáwọ̀ tá a fẹ́ lọ́lẹ̀ ẹran ká béèrè dáadáa lẹ́yìn náà ewúrẹ́ ẹ tọ́jẹ́ pé òun ti lé lọ́dún ó ti lé ní oṣù mẹ́fà ewúrẹ́ tó ti lé ní oṣù mẹ́fà ó ti pósù mẹ́fà ó ti wọnú oṣù keje lọ sókè bẹ́ẹ̀ ńlá fi pa iléyá ẹ̀rí ewúrẹ́ àti àgbò ẹ̀rí kọ̀ọ̀kan ẹnì kọ̀ọ̀kan ni ó pa kọ̀ọ̀kan wọn nìkan ló pa ẹyọ kan ó da ewúrẹ́ kan pa àbí àgbò kan ó da pa tó bá wá jẹ́ màálù ni àbí ràkúnmí ẹ̀yin méje ẹ lè pa tí ẹ sì ní ládàá iléyá ẹ̀yin méje ẹ lè méje ẹ màálù ẹ̀yin méje ẹ lè ìkọ̀ọ̀kan yín yóò sì wá ní ládàá pọ̀pàléyà èèyàn méje èèyàn mẹ́fà èèyàn márùn èèyàn mẹ́rin èèyàn mẹ́ta èèyàn méjì ẹnìkan náà lè dá pa ràkúnmí ẹnìkan lè dá pa màálù ẹ̀yin méjì náà sì lè pa ẹ̀yin mẹ́ta lè pa amẹ́yẹ gbọ́dọ̀ kọjá méje ràkúnmí àti màálù nìkan lè rí wá lérí ẹ̀ afáwọn Jábìr bin Abdullah ọlá àwọn wà pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ó ní ní amul Hudaybiya ó ní naharina ma'a rasulillahi sallallahu alayhi wa sallam amul Hudaybiya alibadanata wọ́n lè apara nkumi ansabu'a àwọn méje la dì ma anabisi masi wọ́n làwọn kan nínú wa ee walibakarata ansabu'a àwọn méje ni wọ́n dì ma màálù wọ́n sì pa anabisi masi wọ́n fi palẹ̀ ya fọlọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa màálù pípa ẹnìkan lè dápa èèyàn méjì lè pa àmọ́ ẹ̀ gbọ́dọ̀ ju méje lọ ìbádọ́lá àyàn arúsìn ọlọ́run العيوب التي ترد بها الأضحية أو ينتهي أولية مين كل النبي أربعة لا يجزين في الأضاحي anabi láwọn ẹran mẹ́rin kan bẹ ẹ má fi paléyà fọlọ́n torí ní tó bá dà láà máa fi ń sin ọlọ́n ọlọ́n ni awọ́sọ tó dáa tá a bá fẹ́ kírun ẹ̀hẹ́n tó bá fẹ́ paléyà náà ẹran tó dáa ló fi paléyà anabi ní àwọn ẹran mẹ́rin kan bẹ kọ̀ wọlé yá o bẹ́ẹ̀ yẹn fi paléyà ọkàn jẹ́ ẹran lásán ni alákọ̀ọ́kọ́ alawura'u albayyinu awuruha ẹni àti dúdú ojú ẹ̀ tó dédé fọ́fọ́ ń wò báyìí àbẹ́ni tó dẹ́gbẹ́ ojú ẹ̀ gan ti fọ́ òsì rí nàmọ́ àlẹ́ fi paléyà wọ̀lùmọ̀rí ìdá tòlùbá yìí ni tó ha ẹni àtọ́ rẹ̀ ti àrùn bẹ lára wọ́n ní bó jòkó lẹ́yìn oye àrùn wà lára ẹ̀ ń gbọ́dọ̀ fi paléyà wọ̀lù àrìjá àlùbáyìí ni tọ́lẹ̀ ọ̀ha ànábì ní ẹran tó jẹ́ pé ó ti gé lẹ́sẹ̀ ẹsẹ̀ kan ti gé anabi ní agbọ́dọ̀ fi paléyà wọ́lẹ̀ kẹsẹ́rẹ́ tó lẹ́tì la tó ń kì í anabi ní ẹran tó ti hù hẹ́hẹ́ bóyá látara ìyà ìyà tó jẹ́ pé alhazila alẹ́tì láàmú kọfí a tó jẹ́ pé egun ara yìí ti hàn ó rù hẹ́hẹ́ wọ́n nítorí pé kọ̀dá tó anabi ní ọlọ́run ò fẹ́rù ẹ̀ àwọn ẹran yìí tábà padà pátá oníṣẹ́ nínú egun rẹ̀ torí ẹran tó bá ti rò ẹhẹ tí yà ti jẹ bẹ́ẹ̀ bá fọ́ egun rẹ̀ kò ní sí mọ̀dọ̀mọ́dọ̀ ń bẹ̀ òní wọ́n ń pè ní alhazila anabi ní ẹ má fi palẹ̀ afọlọ́ ẹran tó da tó yíran mára ẹ mówó tó da kẹ́ fi pẹ́ran tó da ọlọ́mọṣàṣẹ́ ọ̀run fẹ́ni kọ̀ọ̀kan wa ìbádẹ́lá àsìkò lápalẹ̀ yánà tí ìmáàmù bá ti kírun tán ìmáàmù ọba àmà ti pẹ̀ràn ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ yorùbá wọn ní orígbà tí màá bá na ọ̀bẹ sókè o ọlọ́ni fasọ́lì ọlọ́wọ́n bá ní ẹkẹrùn ìdì ẹkẹrùn ìdì wọ́n hàr fasọ́lì lè rọ́bìkà ẹkẹrùn ìdì fọlọ́n wọ́n hàr kẹsì pẹ́ran ẹwà ti kírun tán a máa pẹ́ran wa. ló sì jẹ́ pé nínú àwọn àgbọ́yé wa òun náà ni pé tí imam tó bá ti kírun tán kó pẹ́ran fún wa tó bá ti pẹ́ran yóò wá ṣe khutba ó wà nínú sunnah àmọ́ wọ́n náà mẹ́rin lọ́wọ́ ìmáàmù kírun táwa yìí oye wọ́n náà lè pa tiẹ̀ kọ́ lẹ́yìn lẹ́jọ́ pa pẹ̀lú mọ́ kì í ṣẹ̀ṣẹ̀ oye ọkàn jẹ́ pé dé àmì pé a ti kírun tán òun náà ni pé ìmáàmù pẹ̀ràn lọ́wọ́ àkàn fi ń sáàmì ni pé wọ́n pẹ̀ràn lọ́wọ́ orí pé a ti kírun tán ìbádọ́lá ẹ̀yàn orísun ọlọ́run ìtẹ́kílá ìbádọ́lá ẹ̀yàn orísun ọlọ́run ọba wa ìgbà wo ni ẹran pípa yóò wá dópin wọ́n ní láti gbàtà bá ti kírun ìdí tán a máa pẹran títí tí ó fi di ìrọ̀lẹ́ ìjọ kẹrin ọdún ìjọ ọdún àtijọ́ mẹ́ta lẹ́yìn rẹ̀ la fi pẹran ìjọ ọdún a pẹran láti gbàtà bá ti kírun tán tí ló fi sún kọ́dà lè pa lóru mọ́júmọ́ ìjọ kejì àwọn pẹran ó pa mọ́júmọ́ ìjọ kẹta àwọn pẹran ó pa mọ́júmọ́ ìjọ kẹrin ọ̀pọ̀ ẹran tó bá ti di pé òrùn wọ̀ níjọ kẹrin iléyà ti káńsùn bọ́ ọ̀pọ̀ ẹran gbà wọn lẹ́yìn magrebi ìjọ kẹrin ọ̀pọ̀ ẹran jẹ ni fáfàdé àwọn tá a bá ń bẹ̀rù pé ẹran wọn ẹran wọn àwọn tí wọ́n tẹ̀lé náà ò ní fẹ́ sọ́ọ̀tì ọ̀tọ̀ bóyá tó bá dijọ́ kejì jọ́ kẹta ọ̀lọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ kọlọ̀ lè wá kan rà àmọ́ pé ọjà yẹn ń gbèsè ọwọ́ ń ẹni bá jẹ gbèsè tọ́jú pé gbèsè yìí ti fún lọ́rùn san gbèsè o ọ̀rọ̀ yẹn ni kọ́ san gbèsè ẹran yìí ṣe dandan gbà súnà mọ́ akádà ni súnà ta kàn pa ọ̀dà ọgbà ládà àmọ́ gbèsè dandan ni kọ́ san. ẹ má wájà máa tan ara wa ọ̀pọ̀lọpọ̀ wa lè ní àràsọ twenty thousand àràsọ thirty thousand àràbàtà fifteen thousand àwa lè pe ewúrẹ́ twelve thousand fọlọ́ ẹ já lè bẹ̀rù ọlọ́run aṣọ gboo bàtà ògbó gèlè rẹ àti jàlùbáàbù rẹ gbogbo ẹ̀ náà padà sí kínní náà padà gbó sórí ilé rẹ tọ́lọ́nkọ́lọ́wọ́ ni ó lò fúngbà díẹ̀ àwọn èèyàn náà padà máa gbé bẹ́ẹ̀ sórí ipò tó wà ní ọ padà kú ń bẹ̀ kìí ṣe pé nígbà mẹ́rin bá gùn tó bá gùngùn ọ padà lọ sàárè gbogbo èyí tí ò ní tán òun náà ní sẹ́rí ara rẹ̀ ní kéèyàn pẹran fọlọ́ ẹ̀dá obìnrin lè pẹran léyà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó àwọn èèpẹran ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àwọn èèpẹran èmi ọ̀pẹran rí ó sì ti kọ́lé kìíní èmi ti fẹ́ parí ilé ẹ̀ ó sì ní pẹran ń tọ́jú ayé kò tọ́jú ọ̀run ń tọ́jú ibi tí ó sùn sílé ayé kò tọ́jú ibi tí ó dé sílẹ̀ ẹ àwọn ìyàwó ẹ ẹ̀ńkọ́rẹ́jì wọn tó bá lówó lọ́wọ́ nu wọn ẹni káwọn náà wa ó ní fákùlù mi ọlọ́run tẹ́ bá ti pẹ́ran náà tán ẹ̀jẹ̀ ń bẹ̀ wá àti ìmúlẹ̀bá isal fakiri gbogbo àwọn tó jẹ́ tálíkà ẹ̀bùn wọn jẹ́ ń bẹ̀ nínú ayé mi ọlọ́run wá àti ìmúlẹ̀kọ́ni à ọlọ́run láwọn tí ò ní wá béèrè ẹran ọlọ́run dáwọn mi wọn ní wá o yóò ní ẹ̀yin ọmọ ìyàwó ẹ̀jọ̀ kó lé kẹ́nìkan ọmọ lọ́bì kan o bọ́lọ̀ ṣe kádàrá lọ́dún nínú o ọlọ́run bá ní ẹ̀lẹ́ fẹ́ràn ká wọn mọ́lé àlùkọ́ni àánú wọ́n lè kọ́dà bọ́ bá ní òsì tútù yóò fún un yóò ní kó fún un ní bíbọ̀ tó bá ní òsì bíbọ̀ yóò ní kó fún un díndín tó bá ní kò sẹ̀sí díndín yóò ní ẹmu tí ní ọbẹ̀ wá wọlé mọ̀tàr òun wà ká ọmọdé ni pé fún mi lẹ́nu ọdún ọlọ́run àwọn méjèèjì ní kẹ́bù lẹ́nu ẹgbẹ́ náà lọ fáwọn tí ò ní wá béèrè tẹ bá mọ̀ pé wọ́n pa ẹ̀rọ ọlọ́run bá lá bákan méjì tó dá wa ọlọ́run ló dákọ̀ oníwàlẹ̀ mọ̀tàrọ̀ àwọn tí wọ́n máa lọ lè béèrè ká lè béèrè tá a bá ti pa gbogbo àwọn mọ́ṣáláṣí tá a bá ti ń pẹran ẹ lè bá wọn bẹ̀ ká lè pẹran gbogbo àtọ́lọ́ nkẹ́ ẹjẹ́ apẹran sáwọn mọ́ṣáláṣí wa ìmáàmù ló dá gbogbo àwọn èèyàn mọ̀ àwọn àtọ́lọ́ bá kẹ́ ẹjẹ́ arọ́jú gbogbo nta bá ṣe àbá wọn táwọn méjèèjì ọba wa lágbára ẹ̀lẹ́ wa pé alápàtàkọ́ afa yín pa àfa lè máa mú màálìmù òun ìsà alápàtà iṣẹ́ kéwù ni wọ́n ké bẹ́ẹ̀ sì ni akọ́mọ kéwù kọ́mọ lẹ́sìn ìníṣẹ́ wọn na tọrọ rántí láti ọdún kan ìmáàmù tọrọ rántí láti ọdún kan màálìmù tó ọ̀rọ̀ rẹ̀ tí ó kàn ọ́ ń gbáyé ni ọwọ́ fẹ́ pẹran wa ibi kọ́ anything tó bá ṣe tọ̀ kọ̀ọ̀kan mọ́ ìwọ tó fẹ́ ibi wọ̀ lọ́ndà kírun fún rẹ̀ ìwọ lọ́ndà òwe gbà nígbà yàrá sì délẹ̀ wọ́n ní har wàsọ́lì ọlọ́run ní kírun ta bọ́ kírun wọ́n ní har pẹ́ran ta bọ́ pẹ́ran wọ́n lọ́ pa nǹkan ẹ̀ àsìgbó ká máa wálé mọ́mù ká àti ìsáàsù mọ́mù àwọn oníkẹ́ wá pẹ́ran òun náà máa yọ máa mọ̀ káàkiri yọ máa ọlọ́run al-ulamahu warathatul anbiya àwọn àfáà àwọn ni àrólé àwọn a ọlọ́ nígbà ànábì Ibrahim tọ́lọ̀ ní ọkùnrin náà síta lọ́ba apá ibò náà pa nǹkan fún rẹ̀ ìwọ náà pa nǹkan fún rẹ̀ ni òbí pàrọ̀ ọba wa ka òtò bàbá alápàtàlẹ̀ wa ràn ọ́ lọ́wọ́ àfáà tó bá ráàyè ìwọ náà lè ṣe kíni ó lè ràn ọ́ lọ́wọ́ láwùjọ wa yìí púpọ̀ ọlọ́run kọ́ máa ṣe alápàtà tó bá wá pa ẹran àbá náà lọ́bọ̀ pa àbí wọ̀nà àbí ará àtàkàn lọ́bọ̀ pa ọ fún ọrùn ẹran kó ní kó fi dí owó iṣẹ́ rẹ ẹran rẹ ó ti dàbújẹ́ ń jẹ́kù ọ̀sánwó iṣẹ́ o lè wá bùn lẹ́ran kún wípé o fún eléyìí ọmọ jẹ́ sàárà lẹ́yìn ìgbà tó ti san owó iṣẹ́ rẹ ìbádọ́lá níparí òun náà ni pé ẹ̀yin ẹrú ọlọ́run ọjọ́ 2019 láwa yìí sátọ̀dé ọ̀la yìí àwẹ̀ wà àwẹ̀ tó sì wà yẹn wọ́n èpè láàwẹ̀ sátọ̀dẹ̀ àwẹ̀ kí ni wọ́n ń pè yẹ́wọ́n mọ àràfà àwẹ̀ jọ àràfà àníbi sọ́nù àdìsí kan tó ní láti yẹ́wọ́n mọ sabt láti súnmù yẹ́wọ́n mọ sabt àníbi yẹn nìkan kánú yẹ gbọ́dọ̀ dá sátọ̀dẹ̀ fi gbà àwẹ̀ o ẹ má gbà àwẹ̀ níjọ́ sátọ̀dẹ̀ nìkan o toríjọ́ yẹn ni àwọn Yahudi ni wọ́n máa ń fún lọ́wọ́ wọ́n fún jẹ́yàn lọ́wọ́ báwa ṣe níjọ jimá ta fún lọ́wọ́ yẹn àwọn náà fúnjọ sátọ̀dẹ̀ lọ́wọ́ Yahudi dẹ̀ ní jù wọn èsè e muslim kèfèrí ni wọn Ànábì lẹ́nìkan kan gbọ́dọ̀ máa ya sátọ̀dẹ̀ sọ́tọ̀ kó fi gbàwẹ̀ fọlọ́n Ọlọ́run nígbà lọ́wẹ̀ àfikọ́jẹ́ pé bọ́yá ọ̀ngbàwẹ̀ bọ̀ ọ̀ngbàwẹ̀ bọ̀ ọgbọ̀n níjọ alhamis juma sabt níjọ sátọ̀dẹ̀ àmọ́kọ̀ọ̀kan ní sátọ̀dẹ̀ nìkan ló fi gbàwẹ̀ anabi ní ẹ gbọ́dọ̀ gba ilà fi maftarada lọ́hu ilà fi maftarada lọ́hu aleikum àfàwẹ̀ tọ́lọ̀ ń bá ṣe ní dandan fún yín ẹyẹ bóyá gbèsè ramadan ẹyẹ àbí àwẹ̀ tó fi lérí pẹ́lú ọ̀sẹ̀ nǹkan báyìí pé tọ́lọ̀ bá ṣe nǹkan báyìí fún ọ̀wọ́ náà gbá àwẹ̀ fọlọ́n ọwọ́ adéjọ sátọ̀dẹ̀ ó lè gbà torí pé tọ́ba gbà tọ́ba kú yọ sunday òkú dáadáa àwẹ̀ dandan gbà nìkan lè dágbà níjọ sátọ̀dẹ̀ àmọ́ sunna àwẹ̀ sunna ẹ̀ gbọ́dọ̀ gbà níjọ sátọ̀dẹ̀ tó àdìsí wà àwẹ̀ àràfà wa bọ́ síjọ sátọ̀dé àràfà nìkan náà sì ni ọ̀yàmí àwẹ̀ àràfà nìkan la fẹ́ gbà síjọ sátọ̀dé tọ̀ ìjà lè gbà àwẹ̀ àbá lè gbà bọ́dọ̀ bá ti pé méjì báyìí ànábì sallallahu alaihi wasallam àwọn dẹ̀ bí wọ́n ní ah, àwẹ̀ ẹjọ́ àràfà kí ni ládàá tó wà ń bẹ̀ ànábì ni yukafiru sanatal madiya wal baqiya téèyàn bá gbà àwẹ̀ ẹjọ́ àràfà ọlọ́run pa ẹ̀ṣẹ̀ kéékèèké ọdún kan tó ti kọjá ọlọ́run ó pa arẹ́nu fáìlì ẹ̀ ọdún kan tí ń bọ̀ tí ò tí ì lò àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yẹn wọ́n ti parẹ́ yín ṣúra wọn máa parẹ́ yín ẹ wo ládàá bó ṣe pọ̀ tó jẹ́ máa adébẹ̀rẹ̀ kan gbà wẹ̀ ọjọ́ sátọ̀dẹ̀ lámàdá sátọ̀dẹ̀ gbà wẹ̀ sátọ̀dẹ̀ nìkan àdébẹ̀ tó wá sọ fún wa pé àwọn ẹjọ́ àràfà ó ẹgbà ó ọjọ́ àràfà wa bọ́ síjọ́ sátọ̀dẹ̀ tó bó la ṣẹlẹ̀ wa báyìí àwọn afá wọn lọ síbi pé àwẹ̀ ọlá àwọn ò torí pé àdébẹ̀ nìkan máa dá àwẹ̀ ọjọ́ sátọ̀dẹ̀ gbà àmọ́ àwọn tó pọ̀ jù nínú àwọn àlùfáà tí a sì fọkànbalẹ̀ sí ẹ̀rí wọn òun náà ni pé àwẹ̀ ọjọ́ àràfà là ń gbà kì í ṣe àwẹ̀ sátọ̀dẹ̀ ìbá jẹ́ pé jimá ní àràfà bá bọ́ sí jimá náà láti kínní ìlà àgbà àwẹ̀ ìbá jẹ́ sunday lọ́ba bọ́ sí sunday náà ní àgbà àwẹ̀ ìbá jẹ́ ní nígbà tí bọ́dún sátọ̀dẹ̀ yẹn àgbẹ̀ àràfà torí àwẹ̀ àràfà yẹn ànábì kan pa fún wa ìjọ kan náà sì ní láàrin ọdún tí ò ní wá mọ́ ọdọọdún ti ń bọ̀ gbogbo àtàbà wọn gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù ní ká gba àwẹ̀ níjọ́ sátọ̀dẹ̀ tí ń bọ̀ ọ̀la inṣàlọ́ ta'ala ọlọ́run ṣàforíjì yẹn ṣe ọdún méjì fẹ́ni kọ̀ọ̀kan wa ànábì ní ká má kí irun lẹ́yìn asẹ̀rì ká má yẹn náfìlà lẹ́yìn asẹ̀rì èèyàn wá lálùwàlá ọwọ́ wọ mọ́ṣáláṣí kí ni ànábì ní kò sí ànábì ní tọ́ba lálùwàlá tọ́ba wọ mọ́ṣáláṣí anytime tọ́ba bọ́ sí ọ gbọ́dọ̀ jòkó àfi tó fi yàrá ká méjì tọ́ wọ́n ní ká mọ̀ yànnà fìlà lẹ́yìn asẹ̀rì ànábì ní gbogbo àtọ́ bá ti wọ mọ́sálásí ọ̀gbọ̀dọ̀ mọ́ yàrá kà méjì tábà wọ mọ́sálásí àyàn náfìlà ara kà méjì kéde pé àmọ́ àmọ́ yàn torí pé ọbọ̀sẹ̀ yàn asẹ̀rì àyàn torí sábàbí pàwọ́ mọ́sálásí àwọn àràfà yìí àgbà nítorí pé sábàbí pé ọbọ̀síjọ àwẹ̀ sátọ̀dẹ̀ tọ́lá yìí àgbà nítorí pé sábàbí pé ọbọ̀síjọ àràfà eléyìí ni ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ òun làwọn afáṣepọ̀ jù lérí ẹ̀ gbogbo akámọ̀tàn ara wa o tọ́mọ jẹun lọ́la tọ́mọ pé o ti di kankan mú ní fún yẹn gan àwọn afáàkàn fọ́ọ̀tì pé àdìsí yẹn fi makal àdìsí tó gbára lé pé òun nígbà rẹ̀ ní tàdàfàwọ́ sí sátọ̀dé yẹn oye nídìí bẹ́ẹ̀ abẹ́lọ́ nínú àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́sà ẹ̀ jẹ́ aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún ọ̀làgbàrọ̀ ọlọ́run ọba wa èyí tá a fẹ́ ṣe yìí má ṣe léèwọ̀ fẹ́ nìkọ̀ọ̀kan wa má ṣe nígbẹ̀yìn fẹ́ nìkọ̀ọ̀kan wa gbogbo ẹni tọ́rọ̀ ẹ ti dàrú ọlọ́mọṣàbá ni tòó fún gbogbo ẹ̀ ń tọ́lọ̀ rẹ ti tò ọlọ́mọdé ó tún dàrú gbogbo táà fi sọdún náà ọlọ́mọsà ṣe fún wa pẹ̀lú rọrùn abẹ́lẹ́ àdúrà àrùn àwọn táwọn wà ní hajj ọlọ́mọsà bá dáàbò bò wọ́n àwọn náà wà ní Mínà báyìí wọ́n lọ sí àràfà lọ́la ọlọ́run gbogbo sẹ́ni ọlọ́mọsà jẹ́ ọlọ́run fún wọn tàwa fún wọn kọ́lọ́mọsà jẹ́ ọlọ́run jamarati wọn ọlọ́mọsà jẹ́ ọlọ́run sáàyù wọn ọlọ́mọsà jẹ́ ọlọ́run bóṣù tẹ̀lifà wọn ọlọ́mọsà jẹ́ ọlọ́run wọ́n tún wá wà nílùú náà ọlọ́run jẹ́ ọmọ gbé pẹ̀lú rọrùn tó bá ń bọ̀ wálé ọlọ́run jẹ́ wọn gbéra pẹ̀lú ọlá agbára ọlọ́wọ́n bá wa ọlá àánú ọlọ́wọ́n bá wa pẹ̀lú ìyọ̀dá tọ́lọ́wọ́n bá gẹ́gẹ́ bí àṣà wa lọ́dọọdún a máa ń pa màálù fún àwọn èèyàn bí owó tí a ti dánjí mà méjì sísìn kò tí ì ká màálù kan ẹ dákun torí tọ́lọ́ gbogbo ẹni tọ́lọ́wọ́n bá kẹ́ kò ní ìdíkà sẹ̀sẹ̀ mọ́ dọ́là wa ká sàn lẹ́sàn àkáǹtì wọn àwọn àjò mọ́sálásí bí màálù kan lónìí méjì ni ìtọ́lọ́wọ́n fún ọjọ́ bẹ́ẹ̀ lọ bó ṣe wò mí ọmọ ọlọ́run tọ́lọ́run ṣe fún ọjọ́ bẹ́ẹ̀ lọ Eh, tọ́nà bá wá kí ọ tọ́ sàwọlẹ́sà láàrin àwa tọ́kàn fà ó sókè àyọ̀dà kò dúpẹ́ eh, kẹlẹ́ mi fún amọ̀lú mẹ́ta ń bí wà láì kọ̀pọ̀ fún agbára ká àmọ́ yóò máa kárí bọnú náà ni eh, yóò máa kárí bọnú ṣe ọ̀fẹ́ kọ́ lọ́wọ́ sọ ìwọ náà dàbá bí àwa náà àbí ẹni bá ni ẹni bá ní <laughs> ìdààmú lèèyàn fi ti sàrà èèyàn wà lórí sinmi lálìjẹ́nà lẹ́yìn náà arísìkí náà ò ní tán lẹ́yìn náà àlùbáríkà ọmọ pọ̀ lẹ́yìn náà àwọn àlùbá lérí ọmọ lérí ìyàwó lérí iṣẹ́ ọlọ́run gbé kó fún yà obìnrin tọ́lọ́run kẹtẹ wà láàrin wa àtọkùnrin wa tóbìnrin tẹ́ ń gbọ́ mi yìí ẹ mọ́sà ṣe dáadáa ẹ ṣe dáadáa tẹ́ bá ṣe dáadáa ẹ rí pọ́ lọ́wọ́ ṣe dáadáa sí èmi ń dáwọ́ dáadáa mo sì mọ̀ bẹ́ẹ̀ nínú òwò tó pé mi jù láyé tí mà ń ṣe mo ní bísíǹsì tí mà ń ṣe àmọ́ èyí tó pé mi jù láyé tí mà ń ṣe ó náà ní sàrà wàláhì tàlá in sọ láti fẹ́ ẹ̀kọ́rẹ́jì yìí ni èsì láti ṣe fáàrí èyàn ní máa ṣe sàárà àfikọ́ lọ́mọ bùkún wọ́n máa fi orí owó ọkàkín gbogbo ẹ̀yìn tọ́lọ̀ ń kẹ́ ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ̀dàkùn àwọn tí wọ́n pẹ̀lú lọ́dún ní òtó nǹkan ẹ má ṣàbù nínú tọ́lọ̀ ọba fún yín ẹ lè mú wá ló dídí ẹ lè sẹ́ndì owó sínú àkáǹtì mọ́ṣáláṣí àbíkẹ́ mú wá sí ọ̀dà àwọn elétò pẹ̀lú ìdátọ́ láwọn ọba kò sí táàfù oyin ṣe owó yẹn afẹ́ bá yín gbà kábàáyín jù sọ́run ni ọ̀sáfà kankan tó fẹ́ náwó yín bí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba wa àwọn tí wọ́n sì ní bùkátà wọ́n ti mọ bí gẹ́gẹ́ bí ibùwá ibùdé sí níjọ ọdún jọ kejì ọdún kò ní dáa kí wọ́n wọlé lófìfò kan jáde lófìfò gbogbo tọ́lọ́mù bá fẹ́ ní kọ̀ọ̀kan wa ẹ dákun ẹ jẹ́ ká dá sínú envelope tí wọ́n fi síwájú wa àwọn tọ́lọ́mù bá kẹ àkáǹtì mẹ́ta transfer ni o lè transfer màálù mẹ́ta tẹ́nìkan kan ní mà láàrin ìṣẹ́jú kan sí tábàtì kíjìmọ̀ tán bọ́ọ̀ tán bẹ́ẹ̀ ń kọ́ lè transfer sórí tó transfer rẹ̀ èyí fi ń dọ́ lójú pé mẹ́wàá rẹ̀ lọ́lọ́wọ́ fún ọ̀padà gbogbo èyí tọ́lọ́n kẹ́lá rẹ̀ wà kò ní tán lọ́wọ́ yín o gbogbo àti àwọn náà fẹ́ ṣe tí ó ti sí ọlọ́run yóò bù káwa